lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀gbọ́n lọ ẹ̀yẹ tọ́lá ti ẹ̀ lọ tó. Gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè mú. Afọ́bá pé ní àdìsọ́nà àti àwọn sí àdìdá. Àwọn ọ̀kan lè bàjẹ́ pọ̀. Bíbàjẹ́ yóò bí ṣe ń ṣe ìgbélé ìbàjẹ́ pé ó dín ìkù ẹ̀rọ̀kẹ́ ìgbàmítẹ́ bá bàjẹ́ ó kẹ́lẹ̀ gé ìgbà kò ní wúlò dáadáa mọ́ yìí tó bá wú láti dí òun ló ti bàjẹ́ pátápátá ẹ̀tọ́ bá wà ní orúkọ yẹn ti ọdún ìdí kìfì ní ẹ̀rọ̀kẹ́ tó lè bàjẹ́ pọ̀ inú rẹ̀ àti mẹ́nu bá abájọ́ pé ẹ̀bọ́ ìkẹ́lẹ́dára bẹ́ẹ̀ ẹ̀bọ́ yẹn ó pọ̀ nítorí bàjẹ́ pé pọ́nà tó yẹ kó àṣẹbọ ó pọ̀ mi gẹ́ ti wà ní ẹbọ tí ẹ ṣe nǹkan tó ti fọ́lọ kí n mọ torí àwọn èèyàn náà ṣe é ó kírun ó ṣe tọ́lọ́ náà rí o bí o bá tiẹ̀ wú sọ ká máa kó àwọn ọ̀sìnkà mi wọ́n lọ gbogbo ẹ̀ wà mẹ́. nínú àwọn èyí tó ti ẹ̀sùn pátápátá kí èèyàn máa gbà wípé ní ẹ̀sìn àlẹ́lẹ̀ ọ̀nà sọ́dà yìí bóyá kò pé ni àbí tó mú wá tí ó bá gbà yìí mú mẹ́ni bá tó lè ṣe nǹkan mẹ́tọ́ yàtọ̀ sí tí ó sì tó dáa jùlọ ẹnu rẹ̀ náà ni alásàásí pẹ̀lú ìbá pè lórí délé ní ẹgbẹ́gbẹ́ lórí tàràwọ̀ yẹn lọ wò ṣùgbọ́n oníkẹ́ oríṣiríṣi ọ̀nà lẹ́gbà ṣe dán ó lè jẹ́ àfáà ó lè jẹ́ babaláwo ó lè jẹ́ pásítọ̀ ó lè jẹ́ yẹ̀lá fẹ́lẹ̀ lọ́kọ́dẹ́ tí ń lórúkọ àlùjẹ̀nú láti máa fi ṣe dẹ́ fáwọn èèyàn ọlọ́run àmọ̀ káfàrà ọ̀sùn lè mọ́ ọ́n ọ̀làkínà ṣẹ̀yà àfihàn yọ àlèmọ́ lẹ́nu náà ṣàṣẹṣẹ. nígbà táwọn onídẹ́lẹ̀ ẹfẹ́ ẹfẹ́ wẹ́ni kóra wọ́n fẹ́ sáfájú àmẹ́bí ọlọ́run kan àbíbí Suleiman gbogbo kan mèrè mèrè tí ń ṣe idẹ́ ni ọlọ́ni ọmọ káfàrà Suleiman Suleiman ò lóde o kò sálákà sí o kò sáfà àmìjẹ ló kó máa ń ṣe o kò jísà tẹ ọlọ́run lọ́wọ́ ọ̀wọ́ fún ọ̀là kí lè ṣe àti ìlú káfàrà الشيطان وتلقى يد الكشري يعلمون الناس السحر ẹlòmíì náà ká ọwọ́ rẹ̀ jẹ́ kíní kan ọdún yẹn pé dání ń ṣe ọba sọ̀rọ̀ yìí obìnrin yẹn ti máa ń sọ̀rọ̀ di ìfòrí tí máa ń ba àdìsọ́ká yẹn jẹ́ ni àti gbogbo àwọn nǹkan míì náà àdìsọ́ká yìí bàjẹ́ ó lè wà lóhun inú téèyàn ṣe lọ́kẹ̀ẹ́ ó sọ ẹtí sọ tó tako ọ̀rọ̀ àdìsọ́kẹ́rẹ́sì tó mọ̀ bàjẹ́ ẹtí bẹ̀rẹ̀ ṣe yẹ̀yẹ́ tí fọ́rọ̀ àkídà ìgbẹ́ ṣe yẹ̀yẹ́ tó bàjẹ́ ayé anábì àwọn ìsọ́lá àwọn ìṣòrí ẹfọ́ anábì ṣe yẹ̀yẹ́ ẹfọ́rọ̀ náà ṣe yẹ̀yẹ́ ẹfọ́ fàábà ṣe yẹ̀yẹ́ ọlọ́ni nígbà tó ṣe yẹ̀yẹ́ ìjọba tó ká ah, kí ló dé tẹ́ ṣe léyìí ọmọ tó pé ní ìdámọ̀ fúnnẹ̀ nàkúrò wà lẹ́rẹ̀ àbá ń ṣeré nì ẹlòmí tó ń ṣeré ẹ̀yọ́ lè bẹ̀rẹ̀ sí ẹ̀ẹ́nu eré ẹgbẹ̀ láwà ní yẹmọ̀yẹmọ̀ tí wọ́n ló ra tọmọ ká eré parí lẹ́rìn ẹ̀ka ti ẹ̀ ṣe bí ọdún mélòó sẹ́yìn ẹni àfàtúlé kẹ́nìkan àti mòjìlẹ̀ ayọ̀ ní ẹlẹ́ àtẹ́sọ kẹ́límọ̀ ẹ̀sìn tó mú ṣe yẹyẹ torí bá ti sọ́kẹ̀ yẹn dàrí tó bá bàrà tọ́lọ́ ń gbé kalẹ̀ tálẹ́bí mọ́ wa kò ní dé lórí lẹ́bù yẹn ẹni mọ̀ tí bá ń ka kùránì kan máa fáyà kùránì kan máa fọ̀rọ̀ mí sínú ẹ̀ wọn ń tọ́wá bíi pé ewé ní à ń ṣe ní àmì ní eré lásán ni ọlọ́run ní kó abìlà tẹ́fà ṣeré tọ́lọ́run ẹ̀kẹ́ máa fi ṣe tọ́lọ́run ẹ̀kẹ́ máa fi ṣeré wà yá àtẹ̀ ayọ̀ ọlọ́run kùránì ọlọ́run lẹ́ẹ̀ka jákujàku kẹ́rin ló bá kòwé ó yẹ báyà kùránì kẹ́ni ó lò yóò fi kòwé.

ìfẹ̀sìtì ẹni wa àyà àti ìlógójì káni ẹ̀mí ni ẹ fi ṣe àfi dáhùn yẹn la àfi ń yọ̀ sáwọn èèyàn ni gbogbo ẹni tó gbẹgbẹ gbowó ọlọ́ni wa rọ̀ sóòlè àtòjíṣẹ́ rẹ̀ ọ̀gá àdébìlẹ̀ ẹni tẹ̀ yọ lé mọ́ba àdébì kan mẹ́rin sọ́nà láàrin wa sáà sábà dárúkọ ẹ̀sùn bẹ́ẹ̀ sùn lè ọmọ ìdí ẹ̀yẹ. ẹni àfáàjọ ọlọ́ni ẹ̀ka ilẹ̀ mi dẹ̀yẹ láàbà àtẹ́sìrù ọbẹ̀ mọ márùn jà òní wájú ọlọ́ni òun ògbàwé jàre yín kọ́ni kàfárí tó bàdà ìmọ̀ ẹ̀lẹ́ lẹ́yìn ìgbà tẹ̀ ẹjọ́ ìgbàgbọ́ tẹ́lẹ̀ níjẹ́ ṣe ìfẹ̀sìtì ẹ̀yẹ yẹn ti fi bàjẹ́. sọ gbélé làgbọ́dọ̀ ṣe àkàtọ́ rẹ̀ alimami muhammadu bin abdul tó ní tẹ́ ká máa gbá sórí àwọn ọmọge láti kékeré láwọn ẹ̀kẹ́ tó lè bá láwọn ẹni jẹ́ kátọ́ àwọn afáàlú kẹsàlá yìí lè fún wa torí pé tẹ́lẹ̀ mi gbàgbọ́ lé ní pé tí ẹ bá ti wọ́n ló sùlámù kò ní bàjẹ́ mọ́ gbogbo wa wò ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn náà ni àtàǹkírun ibi tẹ́lẹ̀ mi ti wọ́n sì dé kùgbà pé ìkẹrẹ kú fún wa kó àkẹ́bẹ̀rí ìpìlẹ̀ ẹ̀jẹ̀ kùgbà pé kẹfẹ̀rí tọ́ba lè mọ́ kẹfẹ̀rí yìí náà. aláyé ti pọ̀ ebi kébèrè ọlọ́run ẹ̀mọ́ ìdájọ́ ọlọ́run mẹ́tí ń fún ẹni ló tó wà láyé gẹ́ nígbà wọ́n lọ gan àti ó lè fi lálùjẹ́ náà ẹ̀rí ọlọ́run mẹ́tí ó là ìmọ̀ sọ kí ni kẹ́lọ́ bá ti fi ìkẹ́ olúwa jẹ ẹjẹ́ káàárẹ̀ ọ̀gá àárẹ̀ ẹni tí sọ̀rọ̀ lẹ́nìkan

ọlọ́run ló mẹ́ni ló mẹ́ni bí ó ti ti fi hàn àwa náà àbẹ́ni tó jẹ́ ló lè sìn kìí sẹ́ni bí lọ́bẹ̀ ẹni bí ni mo tó bá di bí ẹ̀sìn nídájọ́ wo ní stable mọ́ kágbé ọ̀rọ̀ ayé ni ẹlẹ́wọ̀n kígbé yóò mọ rẹjú àwọn politician alábòsí ni wọ́n kọ́wọ́ jẹ́ lójú kàkà ẹ̀kọ́ rẹ̀ sílẹ̀ nìkan láti tàbọ̀ ẹ̀ka tó ṣe ẹ̀rà fẹ́ mọ́ jọ́ọ̀jì èyí tí wọ́n ń jọ́ọ̀jì ẹ̀yìnkọ́ ló ń kó sàánú ọ̀la àná. jazakumullahu khairan ẹjọ́ ṣe ìmọ̀ràn wọn fẹ́ gba àwa ajẹ́ tọ́lá ìbẹ̀rẹ̀ àyè lásìkò fífúnà báyìí tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láàrin àwọn olùmọ̀ ìjọwárí lára àwọn tó jọ ọmọ ìyá jẹ́ kí ìbarata nígbà míì a fi ń tako ẹ̀rí tó hàn gbèrègbè. àwọn tí màá kọ́ sọ ni pé lágbẹ́rin tí yá wáyé eléyìí lè sọ̀tẹ́ sí ń gbé àwọn ọ̀ṣàyè kò wá lẹ́bi ìjọba ti sọ ọ̀rẹ́ kẹrọ làwọn torí pé àwọn kẹta bèrè ìjọba gbogbo wa ọ̀nà tó wọ́n ṣàmù. ẹlẹ́yìn lè wọ́n pé kí ní sábà ìjọba kí bèrè fìtínà fìtínà àárín wàhálà náà ti kidnap yẹn tàbí wàhálà mi lè jìyẹ lọ́gbà mi. ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń tàbà sí àlèmọ́ mi nìkan yìí wọ́n fọ́tò láàrin wọ́n ní fìtínà méjì lè ní òmùrán báyìí fìtínà tó ṣubọ̀ ha wà fìtínà tó ṣàwà fìtínà ìlú ìtànkẹ́ rúmọ̀ yẹn lọ́wọ́ wọ́n lẹ́tọ́ lómi lálẹ́ gidi ìgbẹ́ ìlú dídà rúmọ̀ lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀sìn àti fìtínà tó ṣàwà fìtínà adùn àjẹ àmọ̀ àní àádà inú méjèèjì tẹ́lẹ̀ kejì láyé tètè mọ ẹni fìtì náà ẹgbẹ́ àjọ àwọn ẹlẹ́ ló fìtì náà afẹ́ sáwọn bá abẹ́ lọ́wọ́ fìtì náà àjọ àwọn ẹlẹ́ ló fi ní jalè ẹlòmí ń parọ́ ẹlòmí ń yíwèé nkálukú náà mo ti tí mo ń kó sí ibi kátákájẹ kámú rẹ̀ fìtì náà ṣáwà àbọ̀ òkú òkú wọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n fìtínà tí ó tàbá tí ó ní ṣe pẹ̀lú fìtínà ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfáà wọn sì dákẹ́ lórí kíkọ nǹkan nípa ọ̀rọ̀ fìtínà látàrí ẹ̀sán aláfọwọ́ láti rí o ẹ̀jẹ̀ fún alápẹ̀jẹ̀ tí ó sọ wọn àdìsí ṣùgbọ́n tó kúrò ti gbogbo wa náà mọ̀ irú tó béèrè yìí ni inú ọgbọ́n bá lẹ́bi tó ní àwọn èèyàn béèrè dáadáa lọ́dọ̀ lẹ́bi wà kó tó àfáàlù àlìṣà èmi béèrè pa aburú tó bá ṣẹlẹ̀ bóyá ìdòṣe àwọn ti ṣàlàyé fún láti pèlè làǹfààní mọ́ kọ́ pa àfòkínà mọ́kífúlù mọ́sílẹ̀ nínú àbíṣẹ́ta nínú àbíṣẹ́ta àlẹ́bí ọ̀sán pé àfòkínà ó dé tẹ́gbẹ́ ìní odò yóò dúdú ju òkùnkùn òru lọ. ọ̀pẹ́ tó rú tí òkùnkùn bá kù ọ̀nì ẹbí tó tẹ̀sẹ̀ bọ̀ lẹ́yìn tí kìí sinmi ní ẹ̀bà ni. tó bá dé báyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìgbìmọ̀ lásìmọ́ yẹn ló kì í ṣe gbára ta. tí àákọ̀kọ̀ kan ìmọ̀ àti ìfarabalẹ̀ àti kéèyàn bọ́ mọ́fẹ́ kó ń bi ìfẹ́ ẹnu bákan tó bọ́ kó ń bi àlùfòdòdò lọ sí ìyà ìdí ìfẹ́ tí ó bẹ̀rẹ̀ sí ìdí èmi lẹ́gbẹ̀ẹ́ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni àti pé kíyàn gbàgbọ́ yé ti ń ṣe nígbà àpá àti wọ́n ń lé sọ láàrin ara wọn nípa tí wọ́n ń fà lọ́wọ́ ẹ̀sùn ẹ̀rú ò ní mọ̀ ìfẹ́ kẹ́lọ́ fi ń gbé gbogbo ẹ̀ ìfọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn fúrọ́pù fẹ́lómi ẹ̀yà tẹ̀bílì ìrẹsà àti níka ìfọ́ nínú ibi òjì tó burú lára wọn ìwọ́n nílé orí tó burú ni èmi ta ni wọ́n bá ń sọ̀rọ̀ ìwọ́n ní orí ọgbọ́n yé tí wò bá tí tí ó lọ dára bí bàtà yọ dára bí lọ́gbọ́n àbí kí náà tún dà sí. ẹ̀rọ alábòsí ẹ̀rọ ẹni rẹ ìlara ní ẹ̀kọ́kọ́ àgídí alágídí ni wọ́n tí kòkó farabalẹ̀ bí kí ni èyí sọ kò ní farabalẹ̀ ìyẹn máa ń jẹ́ kọ́rọ̀ máa ṣe ń gbà ọlọ́lọ́wọ́ ìbàjá àwọn amòrò mìíràn amòrò àwọn ìkàwọ́ àbá àròkùn tọ́rọ̀ bá ṣẹlẹ̀ mo lọ́wọ́ fọ̀kànbalẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tó lè fi iná kọ̀ọ̀balẹ̀ nígbà mi ó bẹ̀ kọ́ fọ̀kà bẹ́ẹ̀ lẹ́ẹ̀ lọ́tọ́ nínú ní ìró dùnú ẹ wo gbàtà lórí sọ̀rọ̀ ọ̀rọ̀ dùnú fún mọ̀hábì tálẹ́mi kó mọ̀ fọ̀kà wọ́n ọ̀gá nítorí ilé káyé ti gbọ́ bẹ́ẹ̀ ni mi bá gbọ́ ní mọ́mẹ́ǹtì yẹn tí mo rò bí ó lè yàrá ọ̀pọ̀ ó lè ṣì nǹkan gbọ́ yé káfọ́ wa pé tó lè mílíọ̀nù káwọ́ ètò lè dà kan kínú mi lè kó farabalẹ̀ àbá òbí ànfọ́ká ìfọ́ká tó wà ń gbà ó kéré sí ìsìn pátápátá nígbà tí kúrò àdìsọ̀gà pé àmì láti bọ́rọ̀ sáré fọ́ká ó kéré sí ti sìn ìsìn ọ̀lẹ́ wà lóye ará ẹ̀kọ́ tó fọ́n kàkà gbogbo dúró wọ̀dù kọ́mẹ́ta gbogbo lúrú ẹlẹ́mẹ́rin ọgbẹ́ ta ní kọ̀ọ̀tún yẹn òun náà rèé ó ti da gbogbo ní facebook mú ní tí ò bọ́yé kọ̀ọ̀tún àwọn oríṣiríṣi tí ìlú bá sọ̀rọ̀ báyìí ẹlẹ́bẹ̀rẹ̀ ọlọ́run ẹlọ tárí ẹ̀yìn ṣe àbílùmí tó lò sí ìbọn yóò tàrí sọ̀ká èlòmí omi sọ́kẹ́ lásán tó ń ti ebú ni àtẹ́pẹ́ ẹ̀rí ìyẹ́ máa ń fara balẹ̀ ọlọ́run wà lọ́rọ̀ dúwú ìlà rọ̀tún nígbàtàrí bí àlàyé káyí pé ẹ̀dà padà sọ́dọ̀ àlẹ́bì wà ìlà olùlẹ̀ amòrè mẹ́rin káyí pé ẹ̀dà padà sọ́dọ̀ àwọn òní mímọ̀ nínú àwọn ìdílé òní mímọ̀ ló tó tó ní tó tẹ̀ pé la àlìmọ̀ olèdí rẹ̀ ṣe bí tó lọ mi ò ìsàkùnrin ọ̀hẹ́ àwọn onímọ̀ ò bá lè mú òkodoro jáde rẹ̀ wọ́n mọ̀ nǹkan ní lọ́dọ̀ yà sọ kíní sọ kíní sọ kíní sọ lọ bí lọ àfa sọ ọ̀gá tó ń fi síkọ̀ kí ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí ó bá ti jẹ́ olódùgẹ kóra dúró wọn náà bá tọ́ra rẹ̀ dàfa ó tún sọ àfẹ́ lé ebú gbogbo kẹrin tí ò bá wọn ni ìfàsì kò ní jẹ́ kí yẹn kẹ́kọ̀ọ́ ẹlòmíre pàṣẹ́lẹ́tì lówó ẹlòmíre àfáà rẹ̀ lówó eléyìí tí ò bá wọn ni ká farabalẹ̀ torí pé ní nǹkan tí táwọn àfáà ń sọ tí wọ́n ń ṣí paraya lójú rẹ̀ tẹ́hún sísọ lójú rẹ̀ àwọn ti gbọ́ yé ó lé gbogbo kìlákìtà àwọn ètò ní àtọ́lábalẹ̀ ẹni ló wà kẹ́yìn sáfà rẹ̀ ní ní ẹ̀ sàkóso ọ̀rọ̀ ìsinmi ló bá kéèyàn farabalẹ̀ bá kéèyàn farabalẹ̀ o ó wá jẹ́ kó gbẹ̀jẹ̀ àádọ́tọ̀ ọ̀gbọ́kẹ̀yẹ sáàtì gbó lórí mẹ́tàsí kó a dúró sọ fún Allahu a'lam orí ti kọ́ mú sáìdì kan lọ tọ́jú sáìdì sọ gbọ́dọ̀ gbogbo rẹ̀ tó dodo ṣùgbọ́n kọ́ mú kó méjì ó dodo tó jẹ́ pé fẹ́ẹ́nú ni wọ́n náà wà bí àǹfààní ara àti eléyìí wọ́n jẹ́ kọ́rọ̀ wọ́n sì fún eléyìí ṣe pàtàkì lákẹ́lẹ́ ká tún nínú àwọn àfẹ́sùn kásábọ̀ yọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọmọdé àti ìgbà wà wáyé dáadáa kìí sì sára ẹ̀rí kájú àwọn gbogbo mi o. bóòlù àti ṣe sólórí bóòlù àti ṣe bóòlù àti ṣe bóòlù àti ṣe lè kágbọ́ yé làbá àkọsílẹ̀ lórí alẹ́ ẹ̀kọ́ mùtúùn àwọn mọ̀kásọ̀rọ̀ àwọn mọ̀kọ́ wọlé àwọn tíra kéèké ńlá lọ́kọ́ kálọ̀ dúró ẹ̀sìn òkútùbù súnà mọ́wọ́ ahmed ọmọ wọn sọ alkhalali sọ márùbá adi sọ tàlàkárì sọ kọ̀ìràwá ní sọ dúnàbídà nínú àyè àwọn gbogbo bẹ́ẹ̀ lẹ́nu náà bá gbogbo àwọn kùtù ní pé pé ibẹ̀ ní àwọn afáàdì rẹ̀ yàfa àwọn dìráìfà àwọn mẹ́ni àjà èso gẹ̀dẹ̀ tí ó bẹ́ẹ̀ lẹ́yìn tọ́wọ́ ká gbogbo ẹ̀rọ sùn yẹn wọ́n ló fara balẹ̀ ká ìtọ̀sọ̀ ah, ah, lágbẹ̀rẹ̀ tó bóòlù àti gbogbo nínú bóòlù àti ìṣẹ̀lẹ̀ bóòlù àti ìṣẹ̀lẹ̀ wọ́n náà bá ah, àsìkò ṣe wá rèé ṣùgbọ́n tí wọ́n lọ bá ẹ̀nà múra tó kíwà ń ṣe kí n kẹbi tí wá aláwọ̀ yẹn wọn náà pọ̀ járe ń takùrẹ̀ ń tẹ́ ń takùrẹ̀ ìwọ̀n ọgbọ̀n pọ̀ yìí kọ́lọ̀ kó ṣàánú wa ẹ̀rí àtúwà máa bẹ lọ́wọ́ ìyẹn tó máa bẹ lọ́wọ́ kí ṣe iṣẹ́ táwọn bá dé kó máa gbé yẹn lọ tí ìrújú bá dé kó máa gbé yẹn lọ náà sọ́dà bá dé máa gbé àṣọ́bà ó kà tọ́ ọ̀fà ìrújú ọmọ mágínẹ́ẹ̀tì ni wọ́n ti jẹ mú yìí tẹ́ẹ̀kẹ́ bá kó ìrújú wá dúró yìí sí tí máa ń sọ láìpẹ́ ní báyìí ti máa tẹ̀lé bámbám ṣùgbọ́n náà wọ́n ti gbọ́ pé ní onírújú wọn kọ́ sẹ́yìn àkíjẹ nìkan tó bá ní pé kẹ̀yẹ ó ti rinlẹ̀ bẹ́ẹ̀ kúra dúró ná mọ́tòrí ìfẹ́ tó wọ́n ti ní sí àbí ó sọ̀rọ̀ bá mi àní ẹ̀rẹ́ tó dáa sí ni ẹ̀mí báyìí wọn wà lórí ọ̀rẹ́ tó dáa kọ́ àbúrú wọn kóra dúró máa wo àníyàn ẹni tí ń sọ̀rọ̀ pé àníyàn wọn ni ò dáa sẹ́ni àbẹ́fẹ́ tatara ni báyìí ṣe báyìí ni ìtí ò bá mu ni ọlọ́run kó sàlù الحمد لله رب العالمين الحول إلى الاتجاه والآخر بالانفراد والصلاة والسلام على أشرف السبيل وعلى آله وصحابه ومن تبع سنته ولا يوم الدين وبعد àbẹ̀lọ́ ọba aláàánú jùlọ ọba tí ó sọ pé òun làkọ́kọ́ tí ò ní bẹ̀rẹ̀ ọba ó rí òfin ohun gbogbo fún òní lóko ìfẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fún ọba nàbí àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ ìgbà wọn tí bá tẹ̀lé lánàá rẹ̀ tó fi di ọjọ́ ẹ̀san ìbẹ̀rẹ̀ tí rọ ìdìbò àti wọ́n bèèrè ní ọwọ́ òṣìṣàkù yìí tàbí kí kọ́kọ́ sí báyìí náà bẹ́ẹ̀ kí sọ iná èsì padà káàpadà sí ìyẹn lórí bèèrè tí wọ́n bèèrè ní bèèrè ńlá ni ṣáàtò pípà a máa fún wàhálà ká a máa fún wàhálà ká wọ́n sì ń dé máa gbọ́ ọkùnrin gbọ́dọ̀ pọ̀ ju ẹnu ọ̀sán lọ bọ́nà ọba ìṣètò ayé ni pé ibi tí wọ́n gbọ́ yọ́pọ̀ ju bí ẹnu wọn sọ lọ tó wá ti di pé gbogbo ohun tí ń gbọ́ òun náà lẹ́nu fẹ́ sọ ẹnu yóò máa dá wàhálà rẹ̀ yóò máa dá wàhálà rẹ̀ kan tó àwọn gbọ́rọ̀ tó pọ̀ láti sọ pé lọ́ra gbọ́rọ̀ àbí ẹ̀yára gbọ́rọ̀ lọ́ra pèsè ọgbọ́n wà ní pé ní ọmọ àtàrí sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀sọ̀ pé lábáyà kan ti báyìí ìdárí sọ̀rọ̀ lágbájá tó báyìí tó dárí wí ìpẹ́lẹ́ lẹ́yìn ìwádìí lẹ́yìn kankan èyí tàwa gan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwámù náà tàbí kí ní pínpé wọ́n dálẹ̀ láàrin àwọn òlàmọ́ ọ̀pọ̀ gan o kò látara pé wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ báyìí wọ́n kàn gbé wá bá àfẹ́ ilé yìí orí ọ̀rọ̀ ni wọ́n gbé wá orí ọ̀rọ̀ tí wọ́n gbé wá yẹn o sọ̀rọ̀ lé ní orí wà ló bá dé wà ló dé sọ kí a sọ́ra pẹ̀lú àwọn ọ̀rọ̀ táǹtì káàkiri káàkiri ní ìtúlẹ̀ dá wàhálà fitna lẹ láwùjọ mùsùlùmí lára ẹ̀bá lọ́rọ̀ sí ọlọ́run tó ń lọ sọ́là ilẹ̀ ìmọ̀ra ẹ̀yàtàkà lambi kẹ́lìmà n'i ya ọmọ ènìyàn yóò máa sọ̀rọ̀ nígbà mí ọ̀rọ̀ yóò sọ fi jahannam ọ̀rọ̀ tó sọ kékeré tó wọ̀ kàtí nǹkan yẹn nítorí àwọn òjòjì nínú ọjà náà ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ lágbára gan ọ̀rọ̀ sì lè da gbogbo olúrú bẹ́ẹ̀ ni tó bàjẹ́ yóò létò ọ̀rọ̀ lè tó ọ̀rọ̀ gbólóǹkan tí ẹ bá sọ ó lè tó kò ká sọ̀rọ̀ fáwọn nǹkan tá a máa kọ lẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́tẹ́ máa ń sọ̀rọ̀ lọ báyìí tí wọ́n ti sọ̀rọ̀ fún wákàtí méjì wákàtí kan nígbà tó pẹ́ àwọn lè gbéyàn ìyẹn lè tẹ̀síọ́ ìyẹn lè fi ṣe kọ nǹkan tí ò yẹ kí ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ gbà àwọn tó sáré wà lọ́nà àwọn tẹ̀lẹ̀ sí wọn àwọn pè wọn sákèèsì táwọn ọmọ wà ní káàkiri ẹni ẹ sákèèsì lọ bá àwọn mọ̀ pé wọ́n wà ní ẹ̀dàkùn ẹ̀dàkùn lọ́wọ́ ìwọ́n sáké ìfi o wọ́n ti kí wọ́n lọ́wọ́ lọ sí orí Facebook lọ́wọ́ lọ jù síbẹ̀ ṣé kìíní kan síbẹ̀ ẹ wọ́n gbọ́ fífúnà yẹn bẹ̀rẹ̀ wà fún ajé ojú gbogbo wọn lókè ní o wọ́n gbọ́ ọ̀pọ̀ ó sì kéré mọ́ àwọn èèyàn ó ti pé tí wọ́n bá sọ nǹkan tí ò dáa táwọn náà ń gbé táwọn sọ yìí ò dáa tí wọ́n kàrí rẹ́ni láti kó jẹ lẹ́ẹ̀kan náà ẹlòmí òṣìṣẹ́ ti kó ti ní ọ̀rẹ́ sí ní tìṣáàlù àwọn èyí ti gbọ́ káàkiri káàkiri àwọn alárí àkọ́tọ́rìtì ní náà ẹ àwọn àtàkù lórí aburú yẹn so tá bá rí àwọn aburú níbi kan ká máa gbìyànjú láti pa aburú yẹn mọ́ ibẹ̀ ni ká máa pọ̀n àwọn aburú yẹn ká máa pọ̀n ká mọ́ ká sì máa fi àwọn èèyàn tó jẹ àwọn tó jẹ àwọn ká máa pè sí àwọn ọ̀rọ̀ àwọn olùbáṣẹ̀ láàrin àwọn àfáà ẹjẹ́ pa àwọn àfáà sí ẹgbẹ́ àwọn náà ni wọ́n yẹjú àwọn ọ̀rọ̀ yẹn òtájú bá àwọn fún ọ káàkiri tó bísínà tí ọmọ dálẹ̀ áàrí pé àní rán bísínà yẹn tán mọ́ tó bí kan fẹ́ ń kú ní ọmọ tó ń dìde tó abiola ọba aláàánú jùlọ kọjọ ọdákun ọba bu omi tútù sí àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ nínú àwùjọ tó kí tí ó tó tó ètò ọlọ́run ọba ti ní lórí ilẹ̀ ètò ọlọ́run ọba ní lórí ilẹ̀ tó wáyé òní máa dán lọ ó dàbí gbogbo ó jẹ́ àlùsùn náà gbogbo wọn wà lórí àbílà kan náà fi tán wọn ní àárín wa ètò ọlọ́mọba nìyẹn ló fún ayé yìí ayé yìí ètò ọlọ́mọba nìyẹn fún pé àmọ̀ rán wà láàrin àti tàbí lọ ọlọ́mọba wa ṣùgbọ́n káwọn mọ́ wa jẹ́ ẹjọ́ ọmọ ti sábà bí wàhálà a sì fihàn sí ẹjọ́ ọmọ dá rúgbìrúgbò lẹ̀ nínú àwùjọ tòmùbí ọlọ́mọba lá kí ọjọ́ nǹkan kékeré tèmi lè sọ bí ní tó ń tábà tó bá jẹ́ àtìsọ kọ́nà ọba ẹ̀rọ sàmójútó ìtaba fi dé níbẹ̀ kọ́nà ọmọ ti ládàá rẹ̀ wá. alhamdulillah ìbéèrè tó kàn ní sí ni pé ìjẹ́ àlè jẹ́ orúkọ ọlọ́wọ́n ọba ọwọ́ máa pẹ̀lẹ́ wa sàlámì láìpẹ́ àádọ́sẹ̀ gbàgbà àwọn ìdí ẹ̀sẹ̀ àwọ̀sá àwọ̀gbà ní ìlú ẹ̀dẹ̀ lọ́sà ní jẹ́ láìpẹ́ àádọ́sẹ̀ pẹ́pẹ́ ní abẹ́ asalam àlejẹ láì fi àgbèsè àwọn orúkọ kan wà pẹ́pẹ́ ní tàbá fi àgbèsè tààfi alifu wà lárùsí àlejẹ ṣùgbọ́n tẹ́ sàníyàn pé tọ́lọ́run lásán irú ẹni ali ali ẹ̀kọ́ náà ní ali àlàáyù tó bá ti ní àlàáyù kí lásán ó kọ ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ àbùdè àlèyí rárá àlè lásán ìkan náà sọ̀rọ̀ àlẹ́ mi jẹ́ hakim ibn Hizam ọ̀nà pé ní àlè hakim hakim lásán tẹ́ bá pẹ̀lú àwọn òun lẹ sọ ní ogbọ́n kò sí pé ọba kíni ọba ìjọba tẹ́ bá pẹ̀lú àlè hakim yẹ́ o fi alifura wà lánàá irú àwọn kan ó lè gbogbo wọn náà láti mú ní ìdí mo sọ yẹn bọ̀tà àwọn kan wà sáàfà àbọ̀tà rẹ̀ rí fún tí mo sì lè mú bẹ́ẹ̀ kí wọ́n ti di alùpùpù ọ̀la mú wa kí a ti gbèrò pé tọ́lọ́run ìjọba ti fi alùpùpù ọ̀la mú yẹn sí agbèrò pé tọ́lọ́run agbọ́dọ̀ fi ápùpù ti fi ọ̀la mú. Wọ́n kọ́ wa sọ àwọn ọ̀pẹ́ ìwé ẹ̀kan rí. Náà ẹ pé wọ́n sọ fún wa pé àwọn orúkọ sábà gbẹ́rù bọ́lá mu sí alùpùpù èèyàn wọn láwọn kan náà sọ pé bá àbáfẹ́ sí alùpùpù bọ́lá mu sí yẹn náà àbúgbọ̀rọ̀ pípé èèyàn àwọn wo ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìjọba abúlé kẹfì ọ̀ṣun ọ̀gbà nígbà tí wọ́n ṣàlàyé nípa orúkọ ọlọ́run tí wọ́n mẹ́sàn àwọn orúkọ bíi márùn-ún kan sí pé àti ìdìbò àwọn yẹn pè yẹn rárá ni èyí ó ti ẹ̀dájú náà bí ìrèlú àlá àbí ìyẹn òdì sí kódà bẹ̀rẹ̀ ní ìdáwù bẹ́ẹ̀ kódà ká má bẹ̀rẹ̀ nípa ọ̀la nìtì tó bẹ̀rẹ̀ pé ìtàbù tó ń bẹ láàrin àwọn afáfin pé nínú Allah náà ni tó ti báyẹn so ẹlẹ́ẹ̀kejì Rahman àlejò pé èèyàn Rahman kódà ká má bẹ̀rẹ̀ nípa ọ̀la nìtì bẹ́ẹ̀ ni Khaliq àlejò pé èèyàn àlejò nìkan ni Khaliq gbogbo gbàdára dá àhọ́lìkù ni adẹ́dà lẹ́nìkan ní jẹ́ adẹ́dà yàtọ̀ tó náà òdìmọ̀ kódà tàbá fi alùpùpù aláàmù sí àgbọ̀rọ̀ fílípù èèyàn bẹ́ẹ̀ ni rozak rozak ẹ̀yà fún ìdí kọ́mọ̀ láwùjọ wa rasaki la máa ń pè tó rasaki la máa ń pè tó dé báyẹn tó kódà bẹ́ẹ̀ yóò fi alùpùpù aláàmù sí ni ọgbọ́dọ̀ máa pè ní rozak kí ni sọ rozak ẹni tí ń pèsè fún ni ẹni kan bẹ́ẹ̀ tó pèsè fún ni ju ọlọ́run ọba lọ tó ti báyẹn tó gbà bí abáfẹ́ fi àwọn orúkọ yẹn á máa fi àbùsí àbùrọ̀zak Abdulrahman Abdulkhalik tó àti ilé ẹ̀dọ́ ìlọ́tẹ́ mi ní ọ̀lọ́ wọ́n àwọn obìnrin náà lè ká fi àpòsí pàápàá ńlá táwọn ti lè ká nípa ọ̀la àti bí àwọn àpò àwọn ti sọ wọ́n tó bá jẹ́ nípa ọ̀la mú mẹ́ a lè fi pè èèyàn lọ́kọ́ náà bá ti fi àdínkù wa náà sọ́lá ọ̀sọ́lá ó pè ní rọ̀hún rọ̀hìmọ̀n tó ọlọ́run pè ní aláàánú oní ìkẹ́ ó ti báyìí tó ń gbàgbé alif walam ní inú wallahu ta'ala a'lam. jazakumullahu khairan jazakumullahu khairan. ìbéèrè tó tún wà níbi ni pé ẹni tí ò nígbàgbọ́ kan sí kan nínú ìpín mẹ́tẹ̀ẹ̀ta kàwé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa pé kí ni àtúnṣe tí ó lè ṣe. ó nígbàgbọ́ lẹ́nu ẹ̀ka tó ṣe kò nígbàgbọ́ owó tó ti nígbàgbọ́ ó ti tó ṣe lẹ́nu àbí ẹni ẹni tí mi pàdé ẹni tí kẹ́rọ ẹni kéré ẹkọ́ sí ojú òsì náà oúnjẹ ẹkọ́ lọ jẹ mẹ́rin ọ̀la ìbámọ̀rọ̀ fẹ́ràn wọ́n ní kéjì a lè pe Allah ní orúkọ Yorùbá bí Elédùmarè àwọn ọmọ tó ti rí tẹ̀sí rẹ̀ sọ. Elédùmarè ẹgbẹ́ ni Elédùwà ní ní ṣe pẹ̀lẹ́dẹ̀ wọ́n fẹ́ àwọn yorùbá wà kalẹ̀ ó ní ìṣe pẹ̀lédé torí pé ní ìtú orúkọ ọlọ́run ó gbọdọ̀ bá mu lọ́dọ̀ ti gbé kalẹ̀ àtúndẹ̀ kẹpẹ́ ní ohun tí ẹ lè fi orúkọ ọlọ́run ṣe kó mi sàkàtọ̀ ẹni àlẹ́tì àbí àlùfáàlì àbí kó fi búra tí dédé kó jẹ́ lárúbá sọ yé dédé tí a ké mo fi ọlọ́run ọba tó dá mi búra tó wá lọ́sẹ̀ kẹrin mẹ́rin tí wọ́n á kó wà láì jọ òní ọtí tún ní èdè mi yẹn fẹ́ sàkà lọ́sẹ̀ pé ọba adẹ́dà ràn mí lọ́wọ́ àlẹ́kálífù nínú yẹn ọba alárẹ̀ṣe aláàánú ṣàánú mi àlẹ́tífù nínú tábà tún sí orúkọ mi àtàtúnṣédé wa ohun tó burú jù bẹ́ẹ̀ tí ó tún kó sọ́ra fún tó fẹ́ tú o bẹ́ẹ̀ pé túnmọ̀ èèyàn lè ọ̀rá ìmọ̀ ìyẹn ló bí aláwò sí pé aláwò ni kẹ́lìmọ̀ kátà aláwò ni ọlọ́ sí kẹ́lìmọ̀ aláwò tápẹ̀ tó tù ọlọ́ ọ̀nàpọ̀ ẹgbẹ́ orí ìjàmọ̀ tẹ́lẹ̀ gbó sí ní pé aláwò alá ẹ̀yà pé tí lọ́wọ́ pé ni ọlọ́ kò tó ṣùgbọ́n ọba dẹ́dàá ọba tó dára táwọn sí Allah sáájọ́ rẹ̀ pé Allah òyìn mọ́nà ìmọ̀ àbúrò fún tí ṣe ká tó fún pé ọlọ́ta ń tún yẹn ní yóò tiẹ̀ pé rọ́pù ní kí n bá. nípa ń ta ní jẹ́ rọ́pù ọlọ́rọ̀ bá lẹ̀ sọ́yìn òní ṣàlùyìn wọ́n tẹ́ bá lè dún mímọ́ kó mọ̀lẹ́nu kó wọ́n pé ìyẹn ti dé ilẹ̀ hard outreach ṣìǹkàtú yìí tí ẹjẹ́ tó wọ́n lọ gbé fún òdìlẹ́gbìn yẹn. ẹni ẹni ẹni ó tẹ̀ fáwọn òyìnbó yóò translate tálẹ́pẹ̀ àwa ọlọ́ọ̀kì sí lọ́ọ̀dù tu lọ́ọ̀dù lẹ́nu tó dáa aláwọ̀dẹ̀ ni ẹni tájọ́ ti fún ni òótú ẹgbẹ́ kẹ́ni wọn táwọn náà yóò dé bí òtú owó láti pé àlá àkàlà kó fi lẹ́ẹ̀rí àwọn ní ọlọ́ àìfẹ́ni tá a lè fún pàjọ tó fún náà so kẹ́ni kí ni ìbéèrè sọ ó ní. tí a lè pe aláàní orúkọ ìbájú Elédùmarè láti wá àtúmọ̀ ìlú àgbẹ̀tẹ̀ Elédùmarè sótú àlá kí ni ìtumọ̀ tó bá lílọ ẹ̀rù ní eléyìí láti wò kí ni àgbà lérò pẹ̀lú Elédùmarè hmm? tàgbà pẹ́ sáńjọ́ sì fún mi torí pé tọ́mọ ya bá ní elédùn máa rè ló dáhùn ṣùgbọ́n kò gbà fún ẹjọ́ lè fún tó bá ìyẹn òtún wà láàárọ̀ ẹ̀rọ ti wà bí torí tó lẹ́nu mi ti ti jọ ti wọ́n ẹ̀rọ ọlọ́run ló dáhùn. ara pé ẹni tá pé ní aláàrọ̀ pé ẹni tá ń jọ́ sí fún sí kìnnìún. so elédùn máa rè torí jẹ́ ìtàgbàlagbà ló délẹ̀ náà ilé di rí o ayọ̀ òfin àti orúkọ ǹdẹ́ mọ̀ ẹ̀. ilé ayẹ́fà lè gbàdà gbàmọ̀ sí gbogbo kẹtẹ náà gbàdà fún mi tó bá rú ẹ̀rí èyí ó dúró. ilé ìtumọ̀ rí tí yorùbá bá sọ ẹgbẹ́ àkúrọ̀ náà bá ìjọ ti fún mi. olúwa òun lọ. olúwa lọ ẹni tó ní wá ẹni tó ní nǹkan ní hmm, àrọ́pù. olúwa mi ṣùgbọ́n kọjá àyè pé tó dé kóòtù olúwa mi kúrò lè. my lord. ìṣe káàkiri ìṣèlú pé èyí tí ẹ pé lápapọ̀ ń ta ìgbà lérò. olúwa wa ẹni tó ní màlíkì ọlọ́run tó ní olóyìn àwọn èèyàn. bẹ́ẹ̀ ìbéèrè tí ó kàn wọ́n ní pé báwo la ṣe dá báwo la ṣe fún àwọn kékeré lésì pàápàá àwọn tó nígbàgbọ́ nínú mẹ́ta lọ́kàn látàrí pé láti ṣàlàyé fún ọ nípa ìpè tí aláwọ̀ wà tó jẹ́ ọkọ̀lá àrùsù ní òkè àlàáràṣẹ rẹ̀ ìbò láti ṣàlàyé fún ọ. a fún ọ̀rọ̀ àti ìfèrè lóṣù nípa àbítọ́nà ọba wa àkọ́kọ́ ẹ̀ kìí ṣe ìwò làǹbà wí torí pé oríṣiríṣi kèfèrí náà ló wà tẹ́lẹ̀mà kèfèrí ló máa ń pọ̀ ní ọ̀nà tó ń gbà sí kèfèrí yàtọ̀ sí ara wọn. kèfèrí tó ta kọ́kọ́ ló wà lókè àbí. ẹ̀nà sọ́ra tó nígbàgbọ́ nípa mẹ́ta lọ́kan ó láṣẹ ìjúwe ọlọ́run bá fún lókè lára ṣe. àkọ́kọ́ ó wà nínú àdámọ́ gẹ́gẹ́ bí sọ ó ní òkèrè ọlọ́wà sọ́lọ́wà tààlà ló wà àwọn amú àwọn ẹ̀rí wá fún nínú àlùkò àrùn ẹgbẹ́ ohun kẹ́ o ẹlẹ́mọ̀ ọgbẹ́ tí wọ́n bá gba ọkùnrin àrùn ìgbọ̀kọ́ àwọn akọ́kọ́ pín ní àwọn ilé ìṣíwájú wa ìgbà mélòó ni wọ́n ń sojú bọ bíbélì kẹ́lógún tó tó fáwọn èèyàn tẹ́sùn èdè tí jábọ̀ mú àbí tó lè tó ka àyà fún ẹ̀dá ọ̀rá ní ilẹ̀ lólò fún. àwọn tó gbó làwọn tá a fi ṣàlàyé ké ìgbọ̀yé tí o bá ti gbọ̀yé àwọn ti dégé ní àti mójúṣe wa lọ. ẹgbẹ́ lómi ẹ̀rọ ni àánú lọ lọ sódò sílámọ̀ lọ. ọ̀tọ́ ti gbọ́ kúránì yé lọ́ba lọ́ọ́ mọ́ ka ìǹjíìlì tó ti yí padà.

ẹgbẹ̀mí náà jò kóta lẹ́bí ẹ̀rí kẹfẹ́rí kẹwà bá lẹ́bí ó wá sọ pé ẹ̀rẹ́ tàbí fún òní tó bá lè bẹ̀ tẹ́lẹ̀ wọ́n tàbí mi ka Kùránì sí létí tó wọ́n létí kẹwà àlẹ́bí ti sùjú kò nǹkan tó lẹ́sẹ̀ sùjú Walid ó fẹ́ gba ìsìláàmù tán nígbà tó gbọ́rọ̀ àlẹ́bí olóńdó ti skype lójú sláàtù mọ̀dáṣẹ́ ṣe sáré ni wà lọ́nà kálá ثمانين شهودا afwan afwan ah ah ẹni rẹ̀ là ń sọ ẹni bí lábẹ́ sọ ẹ̀ mọ̀gírọ́ alwalid walid ló mọ̀gírọ́ ẹnu bí ó kúrá ní ẹ ọlọ́run wọ́n lè skype tó mọ̀ náà bára tó mọ̀ ní fákàrà wà kọ́dà tó wọ́n ronú pé lórí ó ti gbọ́ kúrá ló ti wọ́ lórí wọ́n fẹ́ gbà pọ̀tẹ́ yóò wá ń fi ṣe ẹgbẹ́ tó tẹ mọ́mọ́ ti dá ó ti sáré tiẹ̀ bí kí wọ́n lè lọ wá àti onísúnà ẹ̀kọ́ ká ó tọ́ náà mọ́ sọ ah, àwa kí kò tọ́ ó ti mẹ́yìn náà kó wá fẹ́ táwọn èèyàn lọ́rùn. àjùmọ̀ nídìí wọn rò pé kí ni ìfi táwọn èèyàn padà o kò mọ tó lè tọ́ kọ̀ọ̀kan á nì lẹ́yìn ìgbà tó ti yìn ka ìnáwó làhàláwà ó mọ̀ tó wọ́n rẹ̀ ó ní ah, ọlọ́nìíràn àti ẹ̀kọ́ gbòdòdó fàkútílá ṣe ìfàkọ́dà ìgbé ìyá ọlọ́fún ọ̀tẹ̀ ìbọ̀sẹ̀ ronú súnmọ̀ kútílá kàtà súnmọ̀ nẹ́sọ̀ owó èso súnmọ̀ adìbárọ̀ ọ̀sẹ̀ ẹ̀wọ̀n ìfúnra ìdè mú wá pẹ̀lú ẹ̀bá apá náà wọn lè jọlẹ̀ ẹ̀wọ̀n tó ní pàdé ọ̀rọ̀ rẹ̀ àkọọ́lá ilẹ̀ hàlá ilẹ̀ àfẹ́ ìròyìn ọ̀sà Ilé ìfẹ́ mú mi ni. Ilé ìfẹ́ mú mi ni. Kí la fẹ́ sọ mí ni pé kí ẹ sọ sọ kùrà ní ẹbí kùrà ní ìtàlàyé ọ̀rọ̀ fún yẹn. Lọ́dọ̀ pé nígbà tí wàá lọ tèmi kébèrè tí ó bìlí fẹ̀ tí ìtàlàyé fún. Wọlé tó bá délé oúnjẹ ni mo ronú pé òun kan gba sí ní ilé o. O di òdodo lélẹ̀. Kí ìṣàlàyé fún. Tẹ́kọ̀ níbi ìta lọ ọdún sọ́tù mẹ́rin àbọ̀lọ̀ ti describe ẹ̀. Àlàyé tó wà ní kùrà ní sojú tó wà ní ìjì lọ bí ìṣàtẹ̀wáyé. Ṣùgbọ́n àpò kẹfọ́ ni àbí àná tẹnu wọlú tí wọ́n. ẹ̀rí ọdún wa lo dẹ̀lílù àdẹ̀lílù làákìí oní ọdún lo tìlákàyè tìlákàyè ọlọ́wà mọ fún ìyẹ̀jú ra lọ ẹwà lẹ́nu Ibrahim sínú mọ̀lúsùn náà Ibrahim ló pé yọ oòrùn níbi títí mọ owó ọ̀tọ́ lọ́wọ́ bá mi ní ó yọ níbi títí yọ ẹlòmíkan kẹ́lẹ́ ìdìbẹ́tì pa ọlọ́run bẹ kò sí ọ̀rọ̀ sẹ́ni kò sọ́lọ́ ẹni tó wá sí pàdé sí àbú àlefa wá pẹ́ àbú àlefa pẹ́ ẹ̀sẹ̀ ní ọ̀nà àwọn tó bá dìbẹ́tì pé kò sọ́lọ́ ó ń retí àwọn retí àríláṣẹ̀ kan ní ah, ẹni wọ́n ń sọ pé ah, mo pẹ́ lọ́nà ìkẹ̀kẹ́ mo rí lójú ọ̀nà ìjẹ́kẹ́ lọ rí ó wá lo ẹ̀rí làákàyè fún wọn nígbà tí ń bọ̀ mo rí ọkọ̀ ojú omi kan tó tóbi gbogbo nǹkan ló dì sínú gbogbo nǹkan ló ní kí wọ́n lọ́wọ́ jọ mí lójú inú ọkọ̀ ojú omi pé kò wá níbi tí ń kàn dúpẹ́ yín kan lọ náà ní gbogbo tó bẹ́ẹ̀ bá ti fẹ́ tukọ̀ ààyè ò lè pọ́sibú kò wá ní sọnù kò wá ní tẹ́rì ẹ̀ẹ́dùtù eh, lọ́wọ́ láyé ò lè pọ́sibú ayé ìwà lè wà kọ́mọ̀tẹ̀ tó ń kọ̀ tó lójú wọn sì là so a tún gbọ́dọ̀ fún dáwà tá a fẹ́ ṣe a lu ẹ̀rí àwòrán ẹjọ́ ń bá sọ̀rọ̀ a tún wá pìlàkà yẹn wálé ìyẹn lálé fi mu tí mo pe ọlọ́run bá ọba ti lọ ní òkè yìí bẹ́ẹ̀ lóye súnfì náà lọ́wọ́ lọ́wọ́ àbí gbogbo káàkiri káàkiri àbí ọlọ́wọ́ káàkiri ọlọ́run mi làwọn ni. Ẹ̀rẹ̀ ojú rí wà gẹ́gẹ́. Ọlọ́run làwọn ẹ̀rọ lọ́dọ̀ tí wọ́n. Ọlọ́run ní sọ̀rọ̀ lọ́ọ̀ ní gbọ́. Ẹ̀rí. Wúwà ní ìwúwà ní. Wúwà. Ìkànnì ọ̀gbẹ́ máa fi ìdú bá sí ìlàlà ẹjẹ́ wọn nínú agbádá ìfẹ́ àfáàkẹ́ náà ń tún bí jọ ó ní ẹjẹ́ wọn nínú agbádá ìfẹ́ lọ́wọ́ ara rẹ̀ ní bá wí ẹ̀rọ ẹni kẹ́ náà rájá hmm, ọ̀nà máa ní tẹ́lú wọ́n ní ìrírí ilá ìláwùn náà ó rájá ó rẹ́ lẹ́dẹ̀ ọlọ́rọ̀ tàwọn nù ó wà parẹ́ pé wàwọn ẹ̀kọ́ ìwé ńlá rọ́ ìbò fílìkẹ̀ ní ìta fàdá sí wọn òkè ẹgbẹ́ padà sanwó kan pété fèsì ọlọ́run kẹ́ lù torí pé ẹ̀sìn tàbí gbogbo nǹkan ní kéwì ọlọ́ ẹ̀dí tí yóò fi mú ẹni tó súnmọ́ ẹ̀dí nù kọ́ àlù bákan náà rí làákàlù nígbà tí sọ pé kájọ níbi tìmọ̀ akẹ́lẹ́ bá a máa rí rí pé ń ta sọ ìtọ́ látọ̀ lẹ́nu ká tó wá pé ìtàn tó gbọ́ yìí àṣùkùn ọ̀la àlà. ìjọba ọ̀la ọ̀fẹ́ra rẹ̀. náà ìbéèrè tó wà ní pọ̀ bọ̀tà àwọn kankan wà láì kó dáa fi ṣọ́ ta tà lórí bọ̀tà fẹ́ ṣe àbòsí bíbélì náà ṣe wá àṣekà ìṣọ̀lá. wọ́n láwọn pàdé yẹn kan nínú ọkọ̀ pé ẹni ẹ wá ní ó wá ní ṣe wá sí nípa pé ó sọ pé báwọn àwọn èèyàn ti lè pera wọn ní ẹrú ọlọ́run ṣe máa wọ́n tó wọ́n sọ bẹ́ẹ̀ dáadáa àwọn ilé ẹ̀ka ọlọ́run wọn sábà sọ ìṣúná pera ẹrú ọlọ́run ṣe bá jẹ́rú ọlọ́run kí ló tó tó jẹ́ pé tó bá di yín wọ́n máa ń ṣèpò wọ́n yín wọ́n máa ń kó yín jáde ìrẹ́rú lásán ni kò jẹ́ kó ní ìkọ̀wọ́ jáde èyí tó kí ẹ̀ ní pé ọlọ́run bàrà jẹ́ àárẹ̀ èyí tó kọ́ náà lọ́kọ̀ án láti tàbá lọ síwájú ìrẹ̀fẹ̀ láti tọ́lọ́ bá tún bá wa sọ̀rọ̀ ó kí ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lam yalid wa lam yulad eléyìí nítorí ẹ̀ sí ẹ̀ ní pé lẹ́yìn ìgbàtọ́lọ́ bí anábì ìṣètò ọlọ́run àlejò wọ́tẹ́lẹ́ gbogbo ẹni tó bá fẹ́ ọ̀ràn yẹn ni kó tẹ̀lé ta ni kó tẹ̀lé ara ẹni lórí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ sọ wọn pé ó wà nínú Islam ti wà náà. ẹ jẹ ẹ mo fẹ́ kí wọn kẹsí lè ara àbọ̀ làákàyè àtàrí lọ́gbọ́n náà ni máa ń sọ nílé rú orí burúkú bá lórí pé wọ́n ti fi ẹrú tèèyàn ẹ ti fi wéjì ní ẹ ti fi ẹrú tọ́lọ̀ ẹ máa pẹ̀lú láàrin yẹn ẹmọ kan ẹrú lẹ́yìn ẹni tí ò jẹ́ kankan ẹmọ kan mo tẹ́ rí lọ́dọ̀ èèyàn náà lọ́dọ̀ kí ni ló tó jẹ́ lọ́dọ̀ ọlọ́run náà pé ẹrú lọ́dọ̀ ọlọ́run ráǹtì ni ẹrú kẹwà kìí ṣe ráǹtì ọfẹ ọkọ ẹrú ọlọ́run yọ nǹkan ló máa fi sàmà wá sí ọ̀la ìlà àti rahman abdul àtòǹgẹ́dì sọ̀rọ̀ torí pé òun ló dá tó bá wọlọ́run yóò fi ṣe ẹrú kejì jẹ́ ti sílọ́ọ̀ ráǹtì ni. Bàbá mi sọ fún wa níbi àwọn ẹ̀sọ́lẹ̀ pé tàbá wọn kà lẹ́dì náà sára lè fọ̀rọ̀ kọ́ ní àlà àbùdì ọlọ́run nínú ọlọ́run tó sọ Kùrán ní kalẹ̀ fẹ́ wẹ̀. Ṣùgbọ́n lẹ́sẹ̀ àṣọ̀rọ̀ bí àbùdì lẹ́yìn àmì mọ́sídì làárọ̀ nílà ní mọ́sídì àṣọ ó pe ní òfin ní iná òkà náà àbúdá ṣàkúrọ̀. Ẹrú tèèyàn lọ́wọ́ mi ká fẹ́ jẹ́. Ṣùgbọ́n ẹni tí ò bẹ́bá ní pé tí wá ṣe fún bá sọ wọn ṣùgbọ́n ánàlá ojú tẹ́rù lé ah, ẹjọ́ wà ní tẹ́rù ọlọ́ yóò tẹ́rù kí ni yóò tẹ́rù èyẹ ẹbá tó bẹ́ẹ̀ ṣe fún wọn ẹ̀rọ pé ẹrú pátápátá gbé àlàrẹ̀lẹ́ ibi tó ẹ̀kẹ́ ṣe rú sí wọn ṣe síbẹ̀ ẹrú tẹ yẹn láàfẹ́ kódà ní tí fúlàmù fẹ́ rẹ̀ pé tí àwọn abẹ́ẹ̀dẹ̀ sára àwọn ẹ̀sẹ̀ gẹ́gẹ́ kó gbọ́ òkú ẹrú àfẹ́kẹ́yàn máa jẹ́rú yẹn lọ tó bẹ́ ẹrú tọ́lọ́run iyì ní àkọlé ojú ti ẹlẹ́dọ́ àwọn ti tọ́lọ́run bá náà wọ́n tí ẹ bá jọ ọmọ lọ́dọ̀ òyìn àkọlé ní pé tó jọ ọmọ lọ́dọ̀ kẹ́bẹ̀ ló fi sórí lọ́dọ̀ ọlọ́run bàbá ní èèyàn ẹrú ọmọ ọlọ́run ni kò lè jápọ̀lé mọ́lọ ọlọ́run wà lẹ́rú mọ́ ẹ̀yìn ọ̀rọ̀ sọkúsọ ni ọlá ara wọ́n ní ìjà rẹ̀ bí ọlọ́run bá ní orúkọ sí ọlọ́run bá òkú rẹ̀ ní ọlọ́run jáde tí ọlọ́run ní orúkọ tí ọlọ́run bá ọ̀kẹ́ rẹ̀ nínú Al-Qur'an yára ẹlọ́kùnrin láti fi àti súnmọ́ náà sí. ọ rà pé nǹkan àkọọ́lẹ̀ nínú nìyẹn tó tí oníbìnrin bá wà pẹ̀lú wa láti ìbẹ̀rẹ̀ program ẹ kó ti pé àti ń pe ọlọ́run ní orúkọ àbí tó bá pera ẹ̀ àbí tí ẹni tó rántí wa tó bá fi pè é òun àti ń pe ọlọ́run àríkẹ́tọ́ oníkọ́ mọ́ wá dìdì wọ́n ti wà bẹ́ẹ̀ kọ́ pé láti ní ìlú ẹkùn yín lórúkọ àbí bóòlà ní yóò fi wá tó nígbà tí ẹrú bá dúró níwájú ọlọ́run pé ọba mi mo fẹ́ sọ ní orúkọ èyí lọ gba ó ti gbogbo nǹkan ọlọ́run lè parí

àtọ̀lá àti gbogbo ojú bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ náà rẹ̀ nìsìn tó ó sì sọ ètò ọdún gẹ̀ẹ́ni ẹ̀mà tó bẹ́ sí jẹ́yé tó dé tí ìtọ̀ yóò sí ẹ̀sù tó dé ní fẹ́ẹ̀dẹ̀ wà máa ti jẹ́ aláàfin ọwọ́n fi ọlọ́run bá jọ aláàfin tó gbogbo ní wọ́n fi fún ọlọ́run bá lé tí kì bá ti kórúkọ ẹ̀lẹ́ fi pè é tó fi pé rẹ̀ àwọn kọ́sẹ́ni tó rántí wá fi pè é mo lábá fi pè láàrin wípé tẹ́ bá padà gbé tí wọ́n sùn wọ́n ọpọlọ ibi tí ó padà já sí ní bí àbùkù ọlọ́run ọba náà kó wọ́n lè kà wá fún ẹrú rẹ̀ tí yóò gbà fún náà pátápátá. ọmọ ọpọlọ ó pọ̀ kọjá káyọ̀ máa wá nǹkan míì káàkiri ó sì ti tó. ọ ní ìdí a lè fi alájọbí bẹ̀rẹ̀ wa. wọ́n ní tó bá kan náà ṣé ọkọ lè dìrọ̀ fún ìyàwó àbáwọn ọmọ obìnrin tí ọkọ lè di ohun fúnyàwó ẹ̀ àbáwọn ọmọbìnrin tó bá mọ ọ́nà jù ọlọ́wọ́ ààrẹ wọ́n ní pé ó nílò pẹ̀sùbá ṣóga ní kò dá kò dá kò dá ṣùgbọ́n ká ṣọ́ra látàrí àwọn kan ṣàṣejù bí ọgbẹ́ tó bá lò wọ́n ti pè ní kékeré ìrọ̀rọ̀ táwọn olùmọ̀ tí wọ́n sọ lórí ẹ̀rí wọ́n bí wọ́n bí ẹni pé ṣóga bí òga kò dá lọ́wọ́ rẹ̀ olórí fún ọlọ́wọ́ ààrẹ wọ́n ní pé sọ wọ́n lẹ́ni tó lóyún ṣúwájú kó tún ṣe ìyàwó ó wá bímọ lẹ́yìn ìyàwó sọ́mà rẹ̀ lọ́mọ náà nínú ìsìlámù àbọ̀bọ̀ kan. kò ṣe àlè falájọ bíbẹ̀ ra wọn. ọ̀bẹ̀ ìdárí falájọ bíbẹ̀ ra wọn. أتاكم الله الذي تساءلون به والأرحام الذي تراوه الله أعلم ṣùgbọ́n kò mọ̀ sí nǹkan yẹn torí alájọ bí kò sí torí ọ̀nà náà. ṣáàlì ló tẹ̀síwájú àwọn àbí ìbá. ẹ ti lè yanjú yẹn. ọlẹ́ni tó lóyún síwájú tó sí ìyàwó ah. tó wá bí mọ̀ ìjọba ìjọba náà bọ́ wọn kọ. tó já béèrè àárẹ̀ sí ní kérékéré lọ́kàn. àbẹ̀rẹ̀ kẹjọ àjọjá béèrè àárẹ̀ sí ní àgbọ́yé Yorùbá ni pé tọ́lá ti rí bàbá kékeré rẹ̀ tí ó bá ti rí bàbá lọ́mọ ní ara ẹni tí ó bá ti tọrọ rẹ̀ ọmọ rẹ ẹ̀rọ ti tọrọ rẹ kẹtọrọ sọmọ ọmọ rẹ náà. wọ́n ní ṣọ́tọ́ bí obìnrin mùsùlùmí ọmọ obìnrin mùsùlùmí kó gba ìtọ́jú lọ́dọ̀ àwọn alágbò àwọn alágbò ògúnlẹ̀ ẹlẹ́sìn ògúnlẹ̀. ọmọ mi ti rí fáwọn ni ọmọ ó ní ibi tó tún lè rọ́mọ rẹ̀ dé bẹ́ẹ̀ ló ní ibi tó ọmọ náà lè róbi rẹ̀ dé nípa láti fẹ́ sọ fún aṣọ àtúnú òrùn pé àwọn ìgbà kan wà ọmọ yìí gbọdọ̀ gbàyàn lákà tó wọlé ọmọ akẹlẹ̀kùn ìwúni ẹ̀kẹ̀kẹ̀ wọlé ẹ̀ fi owó tó ìbọ́dọ̀ mi ń lọ tó wá tó lẹ́yìn ẹ̀kùn bóyá mú mo yára sí jẹ́ ó gbọdọ̀ gbàyàn dá ọ̀rá ní sọ́gbà sí afẹ́kọ́ ní tí ó fẹ́

àbí táwọn lọ ṣe irun lẹ́ka kí ìṣura wa bí ẹni wà bá ṣe lé ní àbí bí ẹgbà tó wà lé ṣọ́bẹ̀rẹ̀ ṣe ju yóò tilẹ̀ kó pàǹdà wọn tẹ́lẹ̀ ní òní dédé mu tí òní wá lọ́kùnrin tó bá tẹ̀lé tó ẹ̀sìn ta náà ẹlẹ́sìn ìbílẹ̀ alágbò ìbílẹ̀ àgọ́kẹ́ àgọ́ ìbílẹ̀ tó ní jáwé rẹ̀ náà a lè lo àgbo a lè lo àgbo torí pé lọ́rọ̀ ògùn àti ètò àtàtìjù ló wà bẹ́ẹ̀ ẹ̀kọ́ tàtìjù ẹ̀bọ lẹ́nu ti lọ́pẹ̀ ní ẹnu lọ́pẹ̀ ní àgbo lọ́pẹ̀ lóògùn ẹ̀mí sì kó àgbo tó dáa jọ tó ń fi àwọn nǹkan ẹbọ sí tó bá fún náà ẹbọ ẹ̀kọ́ ṣe àtẹjù ẹ̀dẹ̀gbọ̀n ẹ̀bọ lóògùn àgbo lẹ́nu ẹ̀kẹ́ tó wá lè ní ọ̀fẹ́ takò wọn ẹ̀nà tó ń hmm. ẹni ẹ kò sí ẹbọ kò sóògùn kì í máa ń bá kí wọn ní pé wọn bá tù lẹ́gbà àbí hmm? wọn ló bá tù lẹ́gbà kò sẹ́bọ ẹgbà yóò kò sóògùn bẹ ògùn bẹ ẹ̀sì yóò kò sẹ́bọ kò sóògùn báwo ẹbọ ni òsì ògùn lẹ́yìn ògùn bẹ sábà takò ká gbọ́dọ̀ fi mọ̀ takò ṣùgbọ́n oògùn owó kó èrè ṣe fún wa ewé ọ̀gẹ̀dẹ̀ ní ẹnìkan ẹ lọ jáwé ọ̀gẹ̀dẹ̀ ẹsẹ̀ kí n sọ ẹ kó pọ̀ ẹ mú inú àbórí tí wọ́n fọyín ọlọ́mọ ń lọ sábà bí sábà ní ìwọ̀n ọ̀gá ni. àbíyàn ọlọ́run ló ní mọ́mọ́ jáwé lọ́dọọdọ àdúrà àti ní ẹ̀kọ́ náà ní kọ́kọ́ jáwé títí jẹ wédú. Sírí ilé wédú ni. Ẹ̀fọ́ gúre. Ó jẹ ẹ̀fọ́ jẹ gúre jẹ ohun ọlọ́ọ̀ ní adáwé. Ṣùgbọ́n ẹ̀bọ ọlọ́ọ̀ ní ẹgbẹ́ ṣe ìwọ́n tó bá takò kẹta ní ẹ̀bàdà ọ̀wà kẹta sọ pé ṣé yóò bá takò yóò wọ́n ṣe kí ni? Yóò kẹ́kọ̀ọ́ pa rẹ̀ ni. Ọmọ takò rẹ̀ wọ́n yóò bá tó wọn kó sí nǹkan mú sẹ́nu àti rọ́bà tó bá ti mọ̀ sọ́lé kan pa ọ̀rọ̀ orúkọ láti orí ẹ̀ ẹ̀ẹ̀kẹ́ ẹ́sàdé ìdìbò ẹ̀kẹ́ náà fẹ́ papọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní ẹ́sàdé ètò ìmọ̀lá tí máa ń kọ̀ rẹ̀ sí nǹkan ògùn wà ó wàá béèrè irú ògùn ilé ẹ̀rí ìkẹ́nà sábẹ́ ọ̀rẹ́ máa ń ṣe rókèyà láyé ara ẹ̀ ẹ̀mọ́ṣerúkíà ẹ̀mọ́ṣerúkíà ẹ̀mọ́ṣerúkíà sódà lóòdà níbi ẹ̀jẹ̀ orú kí ayín ògùn tí wọ́n lọ bá fẹ́ jáwó ògùn tó fẹ́ ṣe ọkùnrin tí ó bẹ̀ wò ó bẹ̀rẹ̀ fẹ́ bọ̀lọ̀ ń pè ní ògùn mẹ́ká jáwé ká máa gbó tó tọ́ ká sàgbó bá àgbo jẹ̀dí àgbo náà kódà ṣùgbọ́n àgbo yìí àgbo àgbo owó ni ah, ṣé ìwà jẹ́ sùpùtọ̀ sí àgbà òun lè sọ yé ní awọ́rò ni ẹ̀yìn òwò lọ́mù òwò lọ́mù ọ̀bẹ̀rẹ̀ kẹtókè ní ẹ̀rí hmm? àbókà ní gbogbo ilé ìpàtàkì wọn náà tó mọ̀rún yẹn náà béèrè ni pé tẹ́ bá rí yẹn mẹ́wàá tẹ́ ń ṣe mẹ́sàn-án kábọ̀kà gbogbo wọn ni ló máa rọrùn kí kí bá ti rí bẹ́ẹ̀ tọ̀tọ̀ ojú táyé yóò fi akàwòye tẹ́lẹ̀ yóò bá gbogbo rọ́bìṣì gbogbo wọn ṣùgbọ́n tó máa sàbòdí fẹ́ yọ ọ̀kan tó kù nínú mẹ́wàá ń pẹ́ alẹ́rẹ́ nìkan tó ń dáa jẹ káàkiri máa sàbòdí fóun tí ò ní mẹ́bọ́ mọ́ jẹ tó káyẹ̀ máa bèèrè inú gẹ̀rẹ́ tó kúrẹ́ tẹ́ ń ṣe láwùjọ tó ṣe lọ́rẹ̀ tó dáa tọ́lọ́ tó ṣàyẹn. Jazakumullahu khairan. Wọ́n ní àìgbọ́ra ẹni yé wà láàrin èèyàn méjì lọ́jọ́ ọmọ ìyá lọ́jọ́ Mùsùlùmí. Ẹni tí ó wá ṣe ẹni kejì ó lọ tẹ̀ títí ìyẹn bá rí gábò wọn ní foríjì ó kódà kò sí nínú ẹbí òun mọ́ wọn lẹ́ni tó ń bẹ̀bẹ̀ kí ni kó ṣe. tákẹ́ bí ni wọ́n kò lè yọ kúrò ẹbí ọkọ̀ mo kọ́ lọ́mọ ẹni máa gbé nígbà tó ń tẹ̀sẹ̀ àbọ̀ ló ń kọ́ lọ́ wọn tó wáyé pé tó wọn náà gbé dání dá bọ́ọ̀lù tẹ̀ wọ́n jẹ́ máa sọ wọn pé èyí ò lọ rẹ̀ ọ̀sìn lè tẹ̀ fi ọbẹ̀ nìkan kó wú ló dé mo sọ́ọ̀dọ̀ ọmọ àti òjì dọ́gbẹ́sì ẹgbà bẹ̀yẹ̀ kí ẹ náà kó gbọ́ ọlọ́ọ̀bá ọba tó ọba aláforíjì alámọ̀júkò ni ẹ̀wò nígbà láyé látòlè pọ́bí nínú àjọ àtẹnàmọ̀lẹ̀ aláwọ̀ ìnẹ́ká àfúnwò ọba tó máa ń sàmójúkò ni tòhébò àfọwà ó nífẹ̀ẹ́ kí ẹ náà tó ń jẹ́ ilé alámọ̀júkò àfikàwọn ìságídí ẹlòmíràn kò ní tán láíláí ọlọ́run yàwọn ẹni rẹ̀ pé àfikàwọn àbìmí ilẹ̀ nìgẹ́ ìbá àwọn tó máa ń gbé ìbínú mì wàlà àfihàn àyẹ̀ náà ẹ̀ka máa ń sàmójúkò fún yẹn ọlọ́run ló ń pọ̀ ní ọ̀sìn ní ẹni eré làwọn tó máa ń ṣe báyìí tí wò fẹ́ sínú wọn ni tọ́wọ́ ńlá níbí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò tán mọ́. ìwọ̀n táfẹ́ ni ẹlẹ́rìí pé mo tó bẹ̀ẹ̀ tí tó bá lóun gbà kó bílẹ̀ kò mọ̀ pé tó lè rọ́ọ̀lù lọ́dọ̀ ọlọ́run wa ọba aláforíjì nínú àforíjì ojú ọgà fóònù kálíbà báwo yìí bọ̀ ní olùbí gàfárà ọba tí wọn foríjì lọ́wọ́ ọba gáfíò dáàbò kọ́ọ̀bìrì táwọn ṣẹlí ìdẹ̀lẹ̀ kan ọba tí wọn mójúkò fún mi ìyáwó alọ́lẹ̀ tó lè fi jẹ yẹn tó dúró ẹ̀ mójúkò ìwọ ní àlọ́ lè fi jẹ yẹn ọ̀ sí mójúkò tí wọn lò fẹ́ẹ́ rí àmójúkò ni ẹjọ́ òfin tẹ̀lé parí ọ̀rọ̀ yìí abubakar siddiq ẹgbẹ́ tó ṣẹlẹ̀ sí níbi hadithi lófò nígbà tí wọ́n parọ́ sí náà mẹ́yàwá aisha tọ́jọ́ mọ́ abubakar tó jẹ́yàwó ànábì ìṣẹ̀lẹ̀ ìkànnẹ́bí lágẹ́ àwọn èyí tí ń gbé tí ń gbé ìkànnẹ́bí lágẹ́ ní tó kànnẹ́bí lágẹ́ alẹ́mùká sọ́lọ̀ ìyàbó fẹ́ rí bẹ̀ ilé aisha mọ́ lọ lẹ́yìn náà kọ́rọ̀ ìfi ní ẹbí ó jẹ́ nǹkan tó dúdú fún abubakar náà bẹ́ẹ̀ ni yàwó aisha kọ́lọ̀ tó wá sọ ayé àkàlẹ̀ náà kọ́ láti fọ̀yàwó Aisha mọ́ ìyẹn náà báwọn fi fún kàfàrẹ̀ tó bá tún ṣe túmọ̀ Aisha níbi tọ́lọ̀ ti fọwọ́ yìí kí lọ́rọ̀ ṣe àfi lágbára ntí yẹn ká kí ìṣẹ̀ tọ́lọ̀ wá sọ ayé láti fi fọwọ́ yẹn tó bá tún sọ Aisha níbẹ̀ yóò dára ẹbí kẹfẹ́ nínú ẹ̀ tó wá kú sí ìṣẹ̀lẹ̀ yìí ọmọ ọ̀dọ̀ àbúrákìrì kẹwàá tó bá dé máa ń kẹ́kẹ́ ló sọ òní wa fọ́ọ̀lù sínú nǹkan yìí á wà lọ bá jì pé kí n bá ṣe ṣe wọ́n ló wà náà sí fọ́ọ̀lù sí nǹkan yìí àbáfi hmm. yẹwọ lọ́rùn kí aláyàtọ̀ kalẹ̀ pé wọ́n lọ àyà tá ó lè lè fábìlì mẹ́kùn wà sáà ẹ̀rọ tó lọ ń gbà fún tó lọ ń fún ní ọ̀rọ̀ nínú kí wọ́n yà á tà kí wọ́n búra àyúdú lulẹ̀ kúrìbá wà ní muhajirin fi sabilillah àwọn tó súnmọ́ wọn tó ń tọ́ tẹ́lẹ̀ àbẹ́tẹ̀ sí jíra kẹ́mọ́ jáwọ́ lọ́rọ̀ wọn kẹ́mọ́ láwọn òsì dáadáa sọ wọn ọlọ́run aláàtò ìbú náà lọ́wọ́ ayọ́tò ìbú náà yẹ kí rọ̀ láwọn làkọ́ sọfàlọ́lá tí inú òfẹ́ kọ́ lọ́n borí jì ni nítorí àwọn akéwì láyà ti sọ̀kalẹ̀ lẹ́yìn òfẹ́ kó lọ forí jì yìí ẹ̀yìn ká máa ṣagídí ṣagídí ọdẹ wà nípò pẹ́ nìyẹn ló ṣe tòótọ́ láwùjúkú ó ti gbà fún ọṣẹ. kájí báwa ṣe báwa ṣe ń ṣe ọlọ́mọ fi báwa lò ní kò fẹ́ tí ó là sánú ọmọṣẹ́ náà kọ́lọ́kọ́ ṣàmì ọ̀pọ̀lá. ìlànà ìbéèrè wọ́n ní kí islam orí kí ẹnìmọ̀ gbéyàn ọkùnrin láti kiri wá pàápàá títí ẹ̀mí gbé àlùjànnú ní pé ẹ̀mí ò o ẹ̀mí ò o àlùjànnú ló ń pè àlùjànnú wá ó ṣiṣẹ́ lára rẹ̀ ó já kiri ó ń wú ikú ẹ̀mí ìyẹn ló wọlé pé ẹlòmíì lè káwọn bọ́dọ̀ bá ṣe àwọn tí bá rí ikú lọ lè é nàwìn àjẹ́ni ó lè má kẹ́kẹ́ o nǹkan mi ní sọ̀rọ̀ lára rẹ̀ àìmọye tó ti jòkó pa sẹ́ni ń kà. òun fẹ́ wá èrò sí ó dé pàbí tẹ̀sán sáré nìkan tó sọ̀rọ̀ tó lòún fàyàn kí ọ̀gá yìí ugbó ní o àjẹpá ló lọ́dún kí ni tó ń wó láàrin ọ̀sẹ̀ kan kí lè bàtà yìí ó wẹ̀ sí ẹ mọ̀ lọ ẹjọ́ wọn ló ń lájẹ ìlara ló pàtàkì balẹ̀ ẹ ah! bá jọ wọn ní síríkì tí wọ́n ti wí ilé ìbá ti fa gbùrù gbùrù ló ṣẹlẹ̀ lára rẹ̀ lọ́dún tí wọ́n fọ́n bá rọ̀pọ̀ yá ìlú ọwá ní nǹkan gbé ọgẹ́gẹ́ òbí àlùjẹ̀nú ló wà láàrin ọgẹ́gẹ́ ìsọ̀kẹ́ yá máa yẹ láti ìfẹ́ àpàhàn ó bẹ̀rẹ̀ àkáàtà nínú fún wa tọ́lọ́run ìdí wa mìzíkiri ńlá tẹ́tùmọ̀ inú olùkòló ìmọ̀lẹ́ tí ọlọ́run ọkọ̀ fi máa balẹ̀ fún ẹ̀mí Ẹni wíwú ìdí tí ó mọ̀ ní kí láti gẹ́gẹ́ fún ẹ̀ẹ́sọ̀rọ̀, kọ́lẹ̀ rúkíyà fún, kí ló wà ní rúkíyà? Ìgbà tí rúkíyà lè bá tó wájẹ́ kí mímọ̀ ìgbé yẹn, kí á láti máa ṣe mọ́? Rúkíyà tó gbà ẹ̀ẹ́lẹ̀ ní kòtìkòtì, ọdún lọ́dẹ̀ tó ń gbé yẹn. Ìgbà tó kúrò bá tún dáa rẹ̀. tí wọ́n ra símbò láwọn arẹ̀rẹ̀ ní àwọn awòsàn sí wọn wọ́n jẹ́ kí wọ́n sọ yẹ́ o àwọn onítọ̀rí kọ̀ náà ń ṣe yìí o ìfàkùfà tó ẹ̀rí bá ń arẹ́ tó yọ sí òwò náà ló jáde bá tẹ́ yọ sí ẹ̀rí arẹ́ tó ló yọ táwọn ìtọ́ ní nígbà tó ti fapá kó tó yọ sọ gbogbo orú nǹkan báyìí tí ò bá ẹ̀mí ògbé yẹn o ẹ̀mí ègbé yẹn o ẹ̀yìn iná àtọ̀rí pọ̀ nílé yìí wá àbọ̀rọ̀kọ̀ ní ìlú ìsinmi ìsìlámù ìlú ńlá ni. jazakumullahu khairan jazakumullahu khairan àti gbogbo wa ìyàpín ìgbìyànjú